فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعو قفوا لنوبا أتريك فوا النبي ومحمد sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ gbẹni tí ó ń tẹ̀lé ìlànà rẹ̀ títí tó fi di ọjọ́ gbẹ̀ǹde alkiyama abẹ́lọ́n kó fi kẹ́tì àtọ̀rọ̀ yìí kó fi kárí wọn. ètò àdínú yusrun tí ó máa ń wáyé ní gbogbo ọjọ́ àwẹ̀ Ramadan. sòní ò ní sábt náà ló máa ń jẹ́ láti aago márùn-ún àbọ̀ sí aago mẹ́fà ní àwọn ọjọ́ yòókù aago márùn-ún sí aago márùn-ún àbọ̀ ni ní èní àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí wọn náà ni Alhaji Bọ́lá Sàrùmí ní ètò tòní yìí sàwọn ni wọ́n ṣe so wọ́n wá ní èròǹgbà wọn lórí báwọn ṣe ṣe onígbọ̀wọ́ rẹ̀ òun náà ni pé wọ́n fẹ́ kí ládá yẹn kọ́mọlọ́lẹ̀ bá àwọn bàbá bàbá tí wọ́n ti kọjá lọ bẹ̀rẹ̀ láti orí bàbá wa Magaji Ibrahim Sarumi bákan náà Alhaji Yusuf alayhi salami rocks Sarumi alibey Sarumi so àti màmá wọn ìyáálé ọba Sarumi so wọ́n ní kí Ọlọ́run kí ó mú ládàá yìí kí ó mú bá gbogbo wọn. Ah, ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ wá òun náà ni àwọn amradul qulub àwọn àìsàn tí ó máa ń dààmú ọkàn ah, tó ṣe pé ah, mùsùlùmí ó kíyèsí torí pé àìsàn yìí kò sí nǹkan tí ó ṣe fún pé yóò kó bá ẹ̀sìn èèyàn ni yóò kó bá fi ṣọ́ra láti fi jìnnà sí àwọn nǹkan wọ̀nyí so àyí tí a máa ṣàlàyé lónìí òun náà ni àìsàn tí ó àìsàn inú ọkàn so òun náà ni aṣóhó wẹ̀lbúkọlù ahun ojú àti ahun so a rí pé nǹkan méjì ni mo dárúkọ papọ̀ aṣóhó àwọn tó ń pè ní aṣóhó táwọn bá ń ṣàlàyé rẹ̀ wọ́n ni huwa shiddatul hirsi ala shay'in والاستقصاء في تأصيله وجمع النفس عليه òun ni kíyàn ní ojú kòkòrò lórí nǹkan tí wọ́n bá ń wá kíyàn ó lójú kòkòrò kí mo gbọ́dọ̀ rí nǹkan yìí ni so pé gbogbo ọ̀nà náà lè yóò fi wá nǹkan tí wọ́n bá ń wá káàkiri ní nǹkan ayé ìyẹn ó pa ẹ̀mí pọ̀ láti fi wá nǹkan náà so eléyìí náà ń pè ní aṣóòṣò so búkúlù ń tiẹ̀ wọ́n wá ní mẹ́nìú ìǹfàkìhí báyìdà hùsùlìhì lẹ́yìn ìgbà tó bá wá rí tán kọ mọ́ wà náà so kí yàn mọ́ náà wà ṣubú ìmsákìhì kí yàn nífẹ̀ẹ́ pé kí yàn di owó yẹn mọ́wọ́ tó níyàn kọ mọ́ wà náà má so ọmọ ènìyàn yóò mọ̀ jẹ́ ṣẹ̀ṣì kọ́bùlà hùsùlìhì síwájú kí yàn tó ní nǹkan tí yàn wá wọn á sọ pé ẹni yìí ó ṣẹ̀ṣì olójú kòkòrò so àmọ́ tó bá ti di pé ó wá rí nǹkan yẹn tán wọ́n ní bakhil so ìyẹn ni pé ó ti ní nǹkan yẹn ba'ida husuli lẹ́yìn ìgbà tó ní tán yóò mọ̀ wá jẹ́ tí ó mọ̀ ta so náà ni àwọn afáfin máa ń fi ọ̀rọ̀ méjèèjì yẹn tẹ̀léra pé ash-shuhhu wal-bukhlu torí máa ń wọ́n máa ń wọ́n lẹ́ni tó ṣe pé yóò jẹ́ pé ó wà ṣàhí lẹ́ni tó ṣe pé máa ń lépa gbogbo nǹkan kí pẹ̀lú pé gbogbo ọ̀nà tó bá fi bọ́ sí lòun ó fi wà kó wá rí tán kó wá máa náà so kìí sábà rọrùn so ìyẹn ni pé aṣọ kíyàn lójú kòkòrò tó le jù àìsàn tí ò dáa ni bákan náà kíyàn wá ya ahun náà àìsàn tó ni òun náà so tábàlọ̀ lè wo àwọn àyà quran ọlọ́wọ́n ọba azza jẹ́ kó yé wa nǹkan tí ò dáa ni sunu Suratul Isra ọlọ́wọ́ bá ní ayé àwọn ọ̀rẹ́ ọlọ́wọ́ ní lẹ́wọ́ a'udhu billahi minash shaitanir rajim qul law antum tamliquna khaza'ina rahmati rabbi idhan la'amsaktum khashyata al-infaq wa kana al-insanu qatura ọ̀rọ̀ ìkẹ́ tọ́lọ́wọ́ máa ń fún ẹ̀dá tó yẹ pé wọ́n yín ló bá wà ní ah, lamsaktum ẹ dì mọ́wọ́ ni khoshiyatel infaq ẹ máa bẹ̀rù láti fẹ́ na ẹ̀ ní na wọ̀kánilẹ̀ insanu qatura olùwà ní ah, ọmọ èdè ó lọ́mọ yẹn ah, ṣe ya وإذا مسه الخير منوعا إلا المصلين olúwa lọ́mọ ènìyàn ti rí yẹn àlú ẹ̀nì olójúkó kòrò ni إذا مسه الشر جزوعا tábúrú bá bá yóò mọ gbọ́n yóò mọ dààmú yóò mọ ní ẹran bá mi ṣàdúrà ẹran bá mi bẹ́lọ́hùn وإذا مسه الخير منوعا àwọn ìgbà tó bá dọ́wọ́ rẹ̀ tán tó dépò tán kò níbi ṣàǹfààní fáwọn èèyàn mọ́ yóò yà á hun olúwa ní àwọn tí wọ́n ní rí báyìí illal musallin àfàwọn tó bá jẹ́ àwọn tí wọ́n dúnímọ̀ ìrun tó mọ̀ ń kírun dáadáa so olúwa tó sọ pé ẹ̀rí ipé ahun tàà ń sọ yíwọ̀ mọ̀ yuqa shuha nafsihi fa ulaika humul muflihun olúwa lẹ́n tó bá lè ṣọ́ ahun ẹ̀mí ara rẹ̀ tó kápa ọmọ ẹ̀dẹ́ ènìyàn so bẹ́ẹ̀ náà ni àwọn hadith wà tí anabi sallallahu alaihi wasallam tí ó sọ hadith kan bẹ́ẹ̀ ní sahihu ẹnu sunan nisa'i tí anabi sallallahu alaihi wasallam tó ń ṣàlàyé pé anabi pé ash-shuh ahun ó kà kún al-mubiqat nínú nǹkan tí máa ń pa ní ọ̀run máa ń pa ní ọ̀run pé la yajtami ànábì ni ẹ̀ lè rí ìgbàgbọ́ àti ahun kí yàn ya olójú kòkòrò kó ya ahun kí ìgbàgbọ́ kọ́ wájọ jòkó papọ̀ sínú ọkàn kìí possible kí yàn yẹn tó fẹ́ràn ayé tó ikú gbogbo tí wọ́n bá yóò lè pẹ̀lú gbogbo ọ̀nà kọ́nà ni so àìsàn burúkú ni kí wọ́n wá ní imani ó tún jòkó sínú ẹ̀mí òun tọ̀hún ah imani ó jòkó sínú ẹ̀mí òun tọ̀hún so anabi sallallahu alayhi wa sallam anabi tún ní yẹni ṣọ́rù ma fi rọ́jùlín níbi ní àbúrú tó bela ń bẹ láàrọ̀ ọmọ èdè ènìyàn tó ní pé àbúrú ń bẹ nínú ìwà wà bú ń bẹ lọ́wọ́ ẹni yìí òun náà ni ṣoṣun hálẹ̀ún níbi ní kí yàn ya olójú kòkòrò ahun tó le jù anábì sallallahu alaihi wasallam ó ní ìwà a kì í rí lára ọmọ ènìyàn tó bá jẹ́ olùtẹ̀láṣẹ́ ọlọ́run lódìdí nìyẹn jabir bin abdullah radiyallahu anhu wà ó ní anabi sallallahu alaihi wasallam sọ báyìí pé anabi ń bi àwọn ah, banu qais anabi ń bi wọn eh, ẹni bani salama anabi ni man sayyidukum ya bani salama ta ni àwọn tó jíyàn pàtàkì láàrin yín ni jaddu bin qais ni àmọ́ wá ní àmọ́ o aláàánánàbàkìlòhò à ń rí pa hun ní dé tí a hun burúkú ni yẹni jọ́dùbùn kọ́ì ah fàkọ́ọ̀lá náà bí wá ní wà áyò dá in adẹ̀wà òmìnàl bókòlè dé àìsàn wo ló tó ahun ṣùgbọ́n mọ̀ ni kí yàn amru bul jamuh ẹni tó yẹ kọ́ máa jẹ́ ọ̀gá yín aláṣẹ yín òun náà ni amru bul jamuh torí òun jẹ́ ni tí òun máa ń ná owó òun yáwọ́ òun lè tọrẹ òun náà ni pé ara nǹkan tí ìmọ̀ fi ń jẹ́ olórí aláṣẹ ẹni tí ó jẹ́ olùbọ̀wọ̀ táwọn èèyàn bọ̀wọ̀ rẹ̀ wọ́n ní kíyàn jẹ́ ni tí ó máa ń la fẹ́ kó yé wa níbi ṣé tí a bá ń sọ pé ahun tàbí ojú kòkòrò so ọmọ ẹ̀dẹ́ ènìyàn mẹ̀jìbóòlù alẹ́ ṣóòṣ àwọn dáwà máa ni ò kò sẹ́ni tí kò kí ní àfi ilẹ̀mọ́ rahimahullah àfẹni tí ẹntọ́lọ́wọ́n bá bá ṣàánú fún òun ni yóò bọ́ níbi ìwà ìmọ̀ ní àhún tọ́lọ́wọ́n bá ń sọ yìí ẹ̀rí pé ọlọ́wọ́n bá ó sọ̀rọ̀ níbi àwọn àyà kanú al tó ní a antum àwòlá tòdọ̀ ẹ̀wìn lè tó ń fi kó fi sabilillah ومنكم من يبخل فمن يبخل فإنما يبخل على نفسه Olúwa ní bẹ nínú ẹ̀yin èèyàn tó ṣe kí wọ́n ti máa pè yín pé kí wọ́n ṣe tọ́lọ́wọ́n ọba ومنكم من يبخل ẹlòmí ọ̀yà ahun ahun burúkú ní ọ̀yà Olúwa ní wọ́n tó bá ti yá ahun wọ́n ti yá ahun fórí ara rẹ ni. so eléyìí ni àwọn ọ̀rọ̀ tó lọ nípa kíyàn máa jẹ ahun kíyàn máa jẹ ahun kíyàn máa kọ́dà ẹni nínú ọ̀rọ̀ ibn taymiya imam ibn taymiya alayhi rahmatullah wọ́n ní almu'minuna yatamadahuna bishaja'ati wal karam imam taymiya rahmatullah wọ́n ní tẹ́bárí mu'mini a ma inú àwọn ẹ̀yìn àwọn ọ̀rọ̀ ìròyìn tẹ́ ma bá lára rẹ̀ aṣàjáà yóò ní karam yóò sì ma tọrẹ àmọ́ so amòmìnì máa ń jẹ́ ẹni tí ó máa jẹ́ ẹni èébú pẹ̀lú tó bá ti jẹ́ ah, tó bá ti jẹ́ ẹni tí ó jẹ́ ahun eh, tó jẹ́ ahun tó ya ojo ṣe pé ibùn àfà máa ń sọ pé ara tó máa ń fa ó lójú ẹni tó bá jẹ́ ahun tí ò ní lójo torí pé ẹ̀rú ọmọ bàá náà ni pé hey ìfẹ́ kó yìí tán yóò tán ti bá náà o nìkan ti bá bùn hey ó tó tánu so eléyìí làwọn afáfí máa ń ṣàlàyé pé ìwà ahun òjò máa ń wà níbẹ̀ yóò máa bẹ̀rù kíkẹ́ ní yẹmọ́ tán sànẹ́bí sallallahu alaihi wasallam ànẹ́bí jẹ́ kó yíwá pé ẹ̀ ah, wípé níná owó kìí ṣe pé kó wó tán ọ̀nà ọmọ naqasat shay'un min as-sadaqa fil mali sadaqa ma naqasa shay' ma naqasa sadaqa fil mali shay'an olúwa ní ànẹ́bí sallallahu alaihi wasallam ní pé sẹ́rí tààrà kìí dí nǹkan kan kù nínú dúkìá ó yọ tàn nẹ́bí ni ẹ̀ kó ṣètọ́ ni yọ ìdókùnmí fẹ́kọ̀rà èṣù ni ó mọ̀ dẹ́rùbà yín pé owó yín ọ̀tàn ẹ̀ tó ṣe gbogbo ọmọ tánfà ọmọ nannakúnà ọmọ fi ṣètọ́ lọ́wọ́ bá mọ́ tó anẹ́bí sọ̀lọ̀ sọ́làm ó jẹ́ kó yíwa pé iṣẹ́ èṣù ni tọ́ wọ́n mùsùlùmí tọ́ ọ̀rọ̀ ahun làwọn sọ yìí bóòlù yóò ṣe mọ̀ pé lágbájá yìí ahun ni àbí ẹni tí ò bá kàn ti fún ọ ní nǹkan ẹni ò kàn ya ahun náà nù láà so ọ̀nà tó fi mọ́ ń dáyà mọ̀ pé lágbájá yìí á ẹni yìí ahun ni àbí wọn lọ́wọ́ mọ̀ pé ìwà ahun ni ń wù yí o òun ni mọ́ni ìsọ́dọ̀kọ́ àbí sárkù náfàkọ́tul wájíbà àwọn nǹkan tó jẹ́ dandan kíyàn náwó sí kọmọ́ wà náwó sí so àwọn tó pé dandan ó gbọ́dọ̀ fún wọn ní owó gẹ́gẹ́ bí àwọn ìyàwó rẹ̀ so kí ọmọ lè náwó fún ìyàwó ní tí ìyàwó ní bùkátà sí ó sì ní òfun ọwọ́ àrọ̀ lè ń kó pamọ́ òun kó sákàǹtì awil wallet àbí ọmọ tí yàn bí àwọn tó jókòó dandan yẹn gbọ́dọ̀ náwó fún ọ làwọn eléyìí awil walidain àbí òbí yàn ìyá yàn àti bàbá yàn olówó ò ná fún wọn ọlọ́mọ ò náwó fún wọn oníyàwó ò náwó fún wọn sọ̀nẹ́bí sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé wa pé àpẹẹrẹ tó fi máa ń dá ahun mọ̀ lélẹ́yìí àpẹẹrẹ tó fi máa ń mọ̀ pé ahun ni lélẹ́yìí tó náà ni Ummu Mu'awiya radiyallahu anha ó sọ fún ànẹ́bí sallallahu alaihi wasallam ipe táàfì mọ̀ pé dandan ni kí ẹni tó bá lówó pàtàkì jùlọ ọkùnrin kó náwó fún ìyàwó kó náwó fọ́mọ kó náwó obìnrin náà tó ń bá ní ìyá dandan ni náwó fún o tó bá ti lówó oníyàwó ní bàbá dandan ni náwó fún wọn o sọ̀rọ̀ àmọ́ kí ìyàwó kó náwó fọ́kọ kò kí ń ṣe dandan àmọ́ dandan ni kọ́kọ́ náwó fún ìyàwó so gba tí ìyàwó Muawiya tàtọ́ wá bá ẹni Annabi sallallahu alaihi wasallam wọ́n ní inna Aba Sufyan rajulun shahi'un wọ́n ní sọ̀rí Abu Sufyan ẹni pé ọkọ rẹ̀ ní jẹ́ báyẹn Muawiya ní jẹ́ sọ̀pá tọ́lẹ̀ kan tó ẹ̀rí pé ṣẹ̀ṣí náà ló gbé jáde níbi wípé ahun tó ga jù ni fàál àlẹ́yà jùnà hún an áhùdà mìmáàlì ìsìnrọ́n ń ṣe mo lè máa mú owó rẹ̀ ní kọ̀kọ̀ tí ò ní mà obì ànábì sallallahu máa mú owó kódà mú títí àwọn ọmọ rẹ náà tí ó tù àmọ́ mú lọ́nà tó dáa ni o má ṣàṣejù o mú ní dèdè tó bá mọ̀ pé ó yẹ kó ná kéde kó àròlé mú ní ìmú tí ó alágbára jù ṣùgbọ́yá nìsín wọn náà mọ̀ pé tó bá fún ọ ní three thousand naira ó ṣe bẹ́ẹ̀ kọ́ wá ní ọlọ́lẹ̀ mú twenty thousand so bèbà anábì tó fi kún pé mo ṣe ní kó mú yẹn o mú ní ọ̀nà tó dáa ni o so tẹni tí ò bá lè náwó fún ọmọ rẹ̀ ìyàwó rẹ̀ àwọn òbí rẹ̀ méjèèjì àpẹẹrẹ ahùnù bákanáà káwọn òbí wa máa complain kí ìyá máa complain kí bàbá máa complain kí ìyàwó máa complain ká máa rojọ́ ní ìtò ṣe pé kìí ṣe pé ẹjọ́ irọ́ tọ́wọ́n mi bẹ̀ tó pé ẹjọ́ ọ̀rọ̀ náà máa ń rò tó pé ẹjọ́ òdodo ni tó pé òṣèlóòtọ́ ni òṣèǹkà yẹ kó òṣèlóòtọ́ ni àwọn onírú ẹni yẹn àpẹẹrẹ ahùnù bákan náà albukulu bẹ hada ilẹ̀ hakilwájibi filmal kí yọ láhùn débi pé kọ́ mọ́ lè mú ẹ̀tọ́ tó jẹ́ ọ̀ràn èèyàn wá ẹ̀tọ́ ọlọ́run tó jẹ́ dandan púpọ̀lọ̀ yọ nínú owó rẹ̀ so àpẹẹrẹ ahùn náà nìyẹn òun ni pé zaka kí yọ yọ zaka kọ́ fẹ́ yọ kówó rẹ̀ wọ zaka kò ní àrísìkí tó zaka tó yọ ń bẹ̀ kọ́ mọ́ á ní ọ́la ọmọ fẹ́ yọ ọ̀rọ̀ pé hé kí a dúró owó yìí ní wàá yọ báyìí lẹ́yìn ìgbà tó ti pé tán ànábì sallallahu alaihi wasallam ní kẹ́ man atahu Allahu malan ẹni tọ́lọ̀ bá fún ní owó falam yuaddi zakata zakata tí ó wá yọ zaka rẹ̀ ànábì ní muffila lahu yawm yóò rí ejò tó bá jẹ́ gbé ní tó tóbi náà ni yóò máa rí làó zẹ̀bí bàtánì tí ejò yẹn yóò ní ọ̀gàn méjì tí ó ma fi sán yóò tọ̀ wípò ó yọ mẹ́lẹ̀kẹ̀yàmà yóò wà lọ́mọ lọ́rùn súnmọ́ yẹ kúrú bí hazimatẹ́yì yàní yóò ma fi ẹnu rẹ̀ méjèèjì eyín rẹ̀ méjèèjì yóò ma wá fi sán yóò ejò wọn ma sọ pé ana maluk èmi ni owó rẹ̀ tó ń kó pamọ́ èmi ni àwọn owó rẹ̀ tọ́lọ lè sàn sí àkáǹtì tó kúnbẹ̀ bá mọ́ èmi ni mo di ejò fún ọ lónìí tòun náà ní kí n tí kò bá yọ ẹ̀tàn ọlọ́run ọba so láti bẹ̀ wọ́n máa fi mọ̀ pé èèyàn máa fi mọ̀ pé àwọn èèyàn so ibi ni tẹ́ rẹ lónìí yóò mú tó mọ̀lẹ́bí rẹ̀ gan yóò mọ̀ náwó fáwọn owó àwọn mọ̀lẹ́bí rẹ̀ gan àmọ́ zaka yíyọ yóò wà nílà kò ní lè yọ zaka tó ìyẹn máa fi mọ̀ pé ahun lè yàn tó bá kan tarkul infaq fi sabilillah ẹ̀rì zaka yàtọ̀ sí kí wọn tó náwó sí ẹ̀sìn ọlọ́run so zaka ọ̀tọ̀ wájib nìyíhun so kí wọn tó náwó sí bí ẹ̀sìn tọlọ́run pé ah nǹkan tọlọ́run lélẹ́yìí kí àwọn fẹ́ kọ́ mọ́ṣáláṣí àwọn fẹ́ ra àwọn fẹ́ fanáà sí mọ́ṣáláṣí ra jẹnẹrétọ̀ sí mọ́ṣáláṣí wọ́n fẹ́ ṣàánú ẹni tí ó rẹ̀ wọ́n fẹ́ ọ̀rẹ́ni tó rẹ̀ kò ṣàánú ọ̀rẹ́ tó ní bùkátà kò sánú rẹ̀ ìǹfà kò fi sẹ́bi rẹ̀ lẹ́fi áwùjọ olùbẹ̀rẹ̀ torí ẹ̀ lọ́wọ́ bá ń sọ pé hmm, ẹ̀yin wọ̀nyí wọ́n sì máa pè yín kíkẹ́ náwó sítọ́ lọ́wọ́ bá fàmí kò máa ń yẹ bùkàl ẹlòmíì ó sì máa tahun nínú yín nínú sọ́rọ́tò eh, Muhammad olúwa ní wàmọ̀ yín yẹ bùkàl ẹni tó bá wá ń ṣahun fa iná máa yẹ ala nafsihi òun ṣahun fún ara rẹ ní ẹ̀rí kọ́ lọ́wọ́ bá sọ fún kẹ́ẹ̀nà fún ojú ọ̀nà tọ́lọ́run tẹ́fì sílọ́run ọlọ́run so òun náà ni pé ọ̀kan náà afá ti ń jẹ́ alkọ́ọ̀sì ni wọ́n ni sabilillah oníyẹ́sùmùlù kulla ma fi naf'un wa khayrun ní gbogbo tí oore bá wà ń bẹ tí yóò rí oore tí yóò ra àǹfààní náà ni wà fáìdà wà kúrbà wà màfúbà tó يوتي pé yóò ti bẹ̀ níládá yóò ti bẹ̀ rí ìsúnmọ́ lọ́wọ́ ọba iná ni so àwọn ọ̀nà yẹn ẹni tí ò bá ti lè náwó ṣúrú bẹ́ẹ̀ tó pa ọ̀rẹ́ tó ní bùkátà kẹsànú ọ̀tánú rẹ̀ àpẹẹrẹ ahun náà nìyẹn so àbí mẹ́nà ìsọ́dàkà alẹ́lẹ́ àkárídí almustajin kí o tó kọ láti máa ṣe sàárà fáwọn tí wọ́n súnmọ́ yàn tí wọ́n sì ní bùkátà sí àwọn tó rí kí wọ́n súnmọ́ so tí wọ́n dẹ̀ ní bùkátà pé kò fún wọn ní nǹkan kò ṣàánú wọ́n sì ní so tó bá fún wọn yẹn àpẹẹrẹ ahun náà nìyẹn náà anabi sallallahu alayhi wa sallam ó ní la yas'alu rajulun mawla'u min fadli huwa 'indah wọ́n ti ẹni tó jẹ́ ọmọṣẹ́ tó bá ń béèrè lọ́wọ́ ẹni tó ń jẹ́ ọ̀gá òjòjò tó mọ̀ pé tẹ́ni yìí mọ̀ pé á ah, ẹni yìí ẹni yìí tó lọlẹ̀ jù mí lọ ẹni yìí aláìní ni ó wá ń béèrè lọ́wọ́ ẹni tó ní fọyàmùná ihu ìyá kò wá fún ilá dùcìyàlẹ́wò yawmal yẹ tí ọmọ sán sọ àdísì yìí kọ́lá wọ́n wà mẹ́ pé yẹni ṣáàrù ráàsì ìmìnà súm tí pé ẹ̀lẹ́rí záàbá wọn ní tápẹ́ ní àkọ́rọ̀ àtọ́nà ọba tí ànẹ́bì sọ mẹ́ yẹn náà ni àwọn ejò tí pé wọ́n ti tóbi bàk tí pé kọ́lá wọ́n tó fẹ́ lè máa hurun wọ́n ti hurun ní erí àwọn ejò tó lé tó kọ́ tóbi so wọn náà ni pé èèyàn gbọ́dọ̀ ṣàkíyèsí gbogbo àwọn ọ̀nà yìí kọ́mọ́dé pé èèyàn lọ lè bọ́ sínú nǹkan tí ọlọ́run ọba tí kò fẹ́ kí èèyàn bọ́ sí látara pé èèyàn ń ṣe ahun èèyàn ń ṣe ahun so tí a bá wá ń wò pé kí ni àwọn nǹkan tó máa ń fà táwọn èèyàn fi máa ń ya ahun báyìí òun náà ni pé hubbu dunya tí o nífẹ̀ẹ́ ayé máa tàwa homil fakri nítorí àmọ́ wò pé hey owó yọ tán fà owó yọ so bẹ́ẹ̀ sì ni kí ọmọ òpó owó yọ tán eh, èèyàn àìsàn ni torí pé ṣíwọ̀ ló sí fúnra rẹ̀ ni ṣíwọ̀ ló sí fúnra rẹ̀ ẹni tí ó bá ti nífẹ̀ẹ́ ayé tó sì máa ń rò pé tóun bá ti ná ha gbogbo ẹ̀ ó tán mọ́ òun so irú ẹ̀ lọ́wọ́ bá ń júwe wọn nínú ayé al-Qur'an pé kalla bal tuhibbuna al-ajila olúwa níṣẹ́ rí àwọn ẹni wọ̀nyí wọ́n nífẹ̀ẹ́ ayé yìí ni wa tadharuna al wọ́n sì fi al kalẹ̀ so yẹn ni pé wọn fẹ́ nẹ́sítọ́lọ́wọ́n ọba النبي صلى الله عليه وسلم يقول قلب الكبير شابا في سنتين في حب الدنيا وطول الأمل يعني كنت تفهم يعني في عيه òun náà ni kẹmọ rí ọmọ ẹ̀dẹ́ nìyàn kó ṣe pé yóò sì máa dàgbà bí ṣe ń dàgbà lọ́jọ́ eré ìfi ayé yóò sì máa dàgbà sínú ọkàn rẹ̀ náà so mùsùlùmí tí àìsàn ń ṣe lọ́kàn nù bẹ́ẹ̀ ni wọ̀túlù amẹ́l bí ṣe ń dàgbà lèrúngbà rẹ̀ ó máa gùn lèrúngbà rẹ̀ ó máa gùn ṣàpébí ọba ṣe ń ẹni ni lèrúngbà rẹ̀ ó máa ni ẹni pé ní àwọn nǹkan tí ó fi máa ranjú máyé ó máa kéré sí bẹ́ẹ̀ ni ìnífẹ̀ẹ́ ayé yóò mọ kéré sí lẹ́mìíyàn ni irú ẹni tó bá rí báwọn ọlọ́run bá fẹ́ ṣàánú rẹ̀ ni tó bá kan náà àwọn wà tó mọ múyàn ya hun òun ni adamu yaqin bima inda Allah ẹni yẹn ní tí kò dá lójú pọ́ lọ́wọ́ bá lè ṣe nǹkan fún un tọ́lọ́ndé olè mẹ́ni kó wò wọ́n tán olè tó ní ìfi owó náà ìyẹn fi owó náà lè jẹ́ kí yóò tó ń fẹ́ máa náà náà ni máa fàtàwà al-ghafla an awaqib al-wuquf ash-shu' kí yóò gbàgbé pé kí yóò gbàgbé pé àwọn kí yóò gbàgbé àwọn àtibọ̀tán burúkú tí ń bẹ fún ẹni tí bá ń tí bá ń sahun tí bá ń sahun bákan náà ẹni tí bá ti ń sahun ihmalu muhasabatillah ẹni yẹn ó ti fojú rí náà pé kọ̀ọ̀ká kún pé ọlọ́run ọbọ̀ bí òun ní ohun tó ń kójọ yífa kápẹ́ ní tó bá ní kàkókò ọlọ́run ó ti bí òun ní tí mò ń kójọ yìí tí mò ń kójọ máa nà dẹ́lẹ́ iná ẹni yẹn kò jìrẹ̀ lẹ́nu rẹ̀ tọ́lọ́run bó sàn ní ẹ̀sán ìlọ́po tóun bá ná ànábì ní sallallahu alaihi wasallam one million ọlọ́run ten million padà kódà ó tún lè ṣe hundred million tí so gbogbo àwọn nǹkan yìí náà ni mùsùlùmí lágbọ́dọ̀ ṣàkíyèsí so àìsàn tí àwọn ń pè ní àìsàn ahùn yìí ọ̀nà wo ni mùsùlùmí fi lè bọ́m̀bẹ̀ ó ní pé máa rántí pé ọlọ́wọ́n bá ó kórira ahùn ọlọ́wọ́n bò fẹ́ràn kíyàn ya ahùn so bákan náà ahùn a máa fa sábà bí ìbínú ọlọ́wọ́n bá fún yàn bákan náà kíyàn máa rántí pé tíyàn bá ṣe ń ná ọlọ́wọ́n mọ̀ rọ́pò fún ní bákan nẹ́bí sallallahu alaihi wasallam ní pé gbogbo àtíyàn bá ti ń ná ọlọ́wọ́n ní kí màláíkà tó bá ti màláìkọ̀ ọmọ ṣàdúrà pé Allahumma a'ti munfiqan khalafa tẹ̀m̀tẹ̀bárí tó náwó ọlọ́run mọ́ tó fún nírọ̀pọ̀ gbogbo àwọn nǹkan tí yẹn bá rántí rẹ̀ tó èyí ó lè máa bọ́ níbi ìwà ahun tó abẹ́lọ́wọ́n bá azza wa jal kó mọ́ ṣáà sànù wa kó làwọn níbi lónìí náà ni àwọn ṣíṣe àìsàn burúkú ni tó máa ń dààmú yàn nínú ọkàn tó kéèyàn ló gbìyànjú kí n wo orí tí ń bẹ fẹ́ tó bá máa ń tọrẹ tọ́lọ́wọ́n bá ṣàdéhùn tó àti ọjọ́ gbìn alkiyama àti pé anábíà Muhammad sallallahu alaihi wa sallam ẹni tó náà máa ń náwó ní anábíà kì í ṣe àhùn tó kọ́lọ̀ kọ́ máa ṣe wá ní àhùn kó ìṣèwálẹ̀ ẹni tí ó máa rí tí wa kó pọ̀ jù ayé àti ìwà ayé tó tó pé òun náà ni ó lè fa sábà bí àìsàn ọkàn burúkú fún yàn kọ́lọ̀ bá kí ó là so ní ìparí so abẹ́lọ́n fún alájì wa bọ́lá sọ̀rọ̀ ní tó ṣe pé àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò ti òní yìí sọ̀tún ní kó máa jẹ́ ládàláńlá fún àwọn kó jẹ́ ẹ̀san fún alájì Ibrahim Magaji Sarumi àti alájì Ali Salami Rocks Sarumi àti alájì Ali Bey Sarumi àti màmá wọn alájì wa ìyáálé ọba sọ̀kọ́lọ́n kí wọ́n wá fi ládàá yìí fi kárí gbogbo wọn. هذا وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم فأنت بفكي fún ìbéèrè 08103351549 08103351549 abdulfatah sàrùn ló ń dágbé pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu